الحمد لله الذي أمر بالصيام تحقيقا للتقوى وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له يسر, يسر الصيام والقيام لمن شاء من عباده وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له يسر القيام لمن شاء من عباده واشهد ان نبينا محمدا رسول الله صلى الله عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه في سركم وعلى نيتكم تفلحوا مع المفلحين يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم عباد الله gẹ́gẹ́ bí n ta ti mọ̀ wípé ọ̀sìyàn eléyìí ti ṣe orígun kan nínú orígun ẹ̀sìn Islam ó dájú wípé ó ń bẹ nínú nǹkan tó máa ń ṣìpẹ̀ fún ẹrú tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ alùkìyàmù gẹ́gẹ́ bó ti ṣe wá nínú hadith eléyìí tó fẹsẹ̀ rinlẹ̀. النبي صلى الله عليه وآله وسلم أني الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة يقول الصيام أي ربي منعته من الطعام والشهوات بالنهار فشفعني فيه ويقول القرآن منعته النوم بالليل فشفعني فيه فيشفعان asiyam àti alukur'an èkíní kejì wọn náà ló máa ń ṣìpẹ̀ fún ẹrú tó bá di lọ́la alukiyam asiyam sọ pé ìrẹ olúwa ẹlẹ́dàá mi èmi ní njẹ́ ọjẹ́ torí tèmi ni òsè máa ṣe ń tó ní ọ̀sán gba ìpè mi lórí ẹ̀ èmi ní njẹ́ lóru gba ìpè mi lórí ẹ̀ ọlọ́wọ́ gba ìpè àwọn méjèèjì. ní orí ẹrú àti mà wípé ọ̀sìyàm eléyìí tí ó ní ẹ̀san ńlá lórí ọ̀ràn yẹn ló jẹ́ lórí ẹni tí máa ń ṣe kọjá ikú gbọ ọlọ́run bá wa gbọ́ ó sì ń retí ẹ̀san rẹ̀ lọ́dọ̀ Allahu Rabbul Alamin nìkan kìí ṣe lọ́dọ̀ èèyàn yóò sì jẹ́ ọ̀sìyàm eléyìí tó ṣe é pé agbéjìnà sí awa àwa Pala agbéjìnà sí àwọn àìdá nítorí kálíbà ní ẹ̀san tó ga nínú ẹ̀ torí ẹ̀ ló ṣe wá nínú àwọn ẹgbà wọ̀ọ̀rọ̀ èyí tó ṣe kó fẹsẹ̀ rinlẹ̀ pé anabi sallallahu alayhi wa sallam ó ní man sama ramadana imanan wa ihtisaba ghufira lahu ma taqaddama min dhanbihi ẹnikẹ́ni tó ṣe pé ó ṣe siyamu ramadan nítorí gbígbà tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ àti nítorí pé ọ̀dọ̀ ọlọ́run ọba nìkan ló ti ń retí ẹ̀san àwẹ̀ yìí ọlọ́run ọba yóò ṣe àforíjì ètò ti síwájú fún un nínú àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹnikẹ́ni tó ṣe qiyamu Ramadan imanan wa ihtisaban yughfar lahu ma taqaddama min dhanbihi ẹnikẹ́ni tó ṣe ìdúróṣẹ́sìn fún Ọlọ́run lóru Ramadan nítorí pọ́pọ́ ọlọ́wọ́n bá gbọ́ àti nítorí pé ọ̀dọ̀ ọlọ́wọ́n bá nìkan ló ti ń wá ẹ̀san yìí báyìí ọlọ́wọ́n bó tún ṣe àforíjì tó ti síwájú fún nínú àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ àsìkò òdíje ńlá òun náà ni àsìkò Ramadan ọ̀ràn yẹn ló jẹ́ lórí gbogbo mùsùlùmí an yubadiru ila al-ikhlas wọ́n á jẹ́ tí ó yára tètè lọ sídìí ìsàfọ̀mẹ́sì fọlọ́n nítorí pé ẹ̀sìn téèyàn tara rẹ̀ gba àwọn ẹ̀san ńláńlá yìí ó gbọ́dọ̀ jẹ́ pé torí Ọlọ́run ọba nìkan la ṣe ṣe kìí ṣe nítorí èèyàn ká sì jìnnà sí àríyá kárí mi wọ́sùnmá àti àsọgbọ́ni ká jìnnà sí nítorí pé gbogbo ẹni tí ò bá ti jẹ́ pé nítorí tọ́lọ́run ọba ló ṣe ń ṣẹ̀sìn kò sí ti Ọlọ́run ọba yóò fi ẹ̀sìn yẹn ṣe innama yataqabbalu Allahu. minal muttaqin ọlọ́wọ́n bá kì í gba ìjọsìn kan àyàfi èyí tó bá wáyé láti ọ̀dọ̀ àwọn ẹni tó ṣe pé wọ́n ń páyọ̀ ọlọ́wọ́n wa a sì ti mà wípé tẹ̀lé tà nàbẹ̀ sallallahu alayhi wa wa sallam nínú gbogbo ntá a bá pè níjọsìn eléyìí ni ó jẹ́ kí ìjọsìn yẹn wa nabi sallallahu alayhi wa sallam níbi tó ti sọ yìí pé kullu ummati yadkhuluna aljannata illa man aba qalu wa man yaba ya rasulallah qala man ata'ani dakhala aljanna wa man asani faqad aba gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú àwọn ọmọlẹ́yìn mi òun náà ni wọ́n wọ aljanna àyàfẹ́ ni tó bá kọ̀ wọ́n ní ta lẹni tí ó kọ̀ láti wọ aljanna ìrì anabi sallallahu alayhi wa sallam ó ní gbogbo ẹni tó bá tẹ̀lé tèmi yóò wọ aljanna gbogbo ẹni tó bá kọ̀ tèmi ó ti kọ̀ láti wọ aljanna ó di ọwọ́ mi ó di ọwọ́ rẹ ike ká pọ̀ ní ìrántí ọlọ́wọ́n bá wa nínú oṣù Ramadan gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ ọ̀ràn yẹn pé ká máa rántí rẹ̀ ní gbogbo ìgbà yòókù ṣebí Ọlọ́run sọ pé yā ayyuhalladhīna wasabbihuhu bukratan wa asila ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀ máa rántí ọlọ́run ní ìrántí tó pọ̀ ẹ̀ sì máa ṣe àfọ̀mọ́ fún ní òru àbí ẹ̀ máa ṣe àfọ̀mọ́ fún ní ìdájí àti ní ìrọ̀lẹ́ torí ẹ̀ ó di ọwọ́ wa pé ọjẹ́ nǹkan tó ṣe ikú wá bóyá nínú alukur'an àbí sunna anabi sallallahu alayhi wa sallam nítorí pé àṣegbáládá là ń fẹ́ kìí ṣe àṣegbẹ̀sẹ̀ àbí ń tá a ṣe tí wọ́n fi sọ ń tá a ṣe tí wọ́n fi sọ́lù aláyà ká gbìyànjú ká sojú kòkòrò láti rí pàǹkẹ́ alukur'an ní òru àti lọ́sàn-án oṣù ramadan kéèyàn gbìyànjú láti rí i pé. ohun ọ̀gbẹ́yìn níbi àti ṣe èyí tó dá yàtọ̀ fúnra rẹ̀ kó ka máa kà lójoojúmọ́ nínú alukur'an kéèyàn gbìyànjú láti rí wípé ohun ọ̀jọ́ kan nínú ẹni tó ṣe pé bóun ti ṣe ń ṣe pẹ̀lú alukur'an ṣáájú kí Ramadan tó dé irú rẹ̀ náà ló ń tún ṣe lẹ́yìn ìgbà tí Ramadan dé torí kò sí tàbí ṣùgbọ́n. wípé ẹni tó bá rọ̀ lọ́rùn láti ké gbogbo alukurani tán ní ọjọ́ mẹ́ta ó dára púpọ̀ kódà àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríyà gẹ́gẹ́ bí al-Imam Ibn Rajab al-Hanbali wọ́n lẹ́ni tó bá lè ké alukurani tán ní ntó kéré síjọ́ mẹ́ta nínú oṣù Ramadan kò sí ntó burú sí bẹ́ẹ̀ nítorí pé láwọn àsìkò ọlọ́lá láwọn àyè ọlá kò burú wípé àwọn àjọsìn eléyìí tó ṣe wípé à ń fẹ́ pé ká má ṣe ní nǹkan tó kéré sí ìgbà báyìí a lè ṣe nígbà tó kéré sí bẹ́ẹ̀ láwọn àsìkò ọlọ́lá yẹn láwọn àsìkò ńlá yẹn torí pé àwọn àkókò yẹn tí wọ́n bá ti wá tí wọ́n bá lọ ẹni tọ́lọ̀ ń bá tún ní kẹ́mi rẹ̀ ogun ló kù. Ramadan àsìkò ńlá ni àsìkò tó yẹ kóníkálukú wọ́n sagbára láti rí pọ́ńpé yẹn wá sí díẹ̀ sí Islam ni wàdálìkà eléyìí jẹ́ bẹ́ẹ̀ nítorí pé àṣetán olùṣinilọ́nà olùbátẹnijẹ́ olùmúni sórí ibú tí dí ọmọ èèyàn lọ́nà láti ṣètọ́ lọ́n gbogbo wọn pátá lọ́lọ́n ló ti múdè mẹ́lẹ̀ á rí i pé ara ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tí kìí fẹ́ ṣètọ́ lọ́n ó ti balẹ̀ ara wọn rọ̀wọ̀ láti tẹ̀lé tọ́lọ́run ọba ẹ lo àsìkò yìí láti bá wọn sọ̀rọ̀ ọlọ́run ẹ lo àsìkò yìí láti pè wọ́n sídìí dáadáa ìwọ náà gbìyànjú láti rí i pé dáadáa tọwọ́ rẹ dí ọ̀dọ̀ ọmọlàkejì rẹ bóyá ọ̀nà tọ́gbà láti ṣe bẹ́ẹ̀ òun náà ní kíkó mú késẹ̀t ilé ìtòsí kí wọ́n bá yàn sọ̀rọ̀ ọlọ́wọ́n ọba tí wọ́n ka sínú rẹ̀ kó o fi sọwọ́ sí àwọn ọmọ ìyá rẹ̀ nítorí pé bí ara wọn ṣe rọ̀ tí ọkàn wọn rọ̀ nísìn bóyá tí wọ́n bá gbọ́rọ̀ ọlọ́run tó wà nínú ẹ̀ ó lè mú káwọn náà máa ṣètò ọlọ́run dọ́jọ́ kú tíra eléyìí tí wọn kọ tó ti ṣàlàyé kankan nínú ẹ̀sìn Islam ìwọ náà gbìyànjú láti jẹ́ pọ̀ rárú rẹ̀ ó fi sọwọ́ sáwọn ọmọ ìyá rẹ̀ mùsùlùmí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ló wà nínú àwọn èèyàn tó sì pásìkò tọkàn rẹ̀ rọ̀ sí òun òun náà ni yóò láǹfààní láti ṣètò ọlọ́run ọba wa gẹ́gẹ́ bó ti ṣe wá nínú hadith wa khayrun nasi anfa'uhum lin nas ẹni tó lóore jù nínú àwọn èèyàn òun náà lẹni tó ń sàǹfààní fáwọn èèyàn jù ká ṣọ́ra fún àti máa kẹ́gbẹ́kẹ́gbẹ́ ọ̀rẹ́kọ́rẹ́ ní àsìkò Ramadan gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ ọ̀ràn yàn kíkà ṣọ́ra fẹlẹ yìí náà ní ìgbà tí ò sí Ramadan àwọn ẹni tí ò ní jó sọ àwọn rẹ tí ò ní jẹ kó mójútó yìí pé gbogbo níta bá fẹnu sọ lónìí inú ká jìyà lórí rẹ lọ́la àbí ṣe sábàbí ìkẹfún wa lọ́la kìíyàmù àwọn ẹni tí wọ́n máa pè ọ lọ sí di kápẹ́gàn tó ṣe pé ẹ̀gàn ni wọ́n máa dálẹ̀ níbùjókò wọn tẹ́nìkan bá ti bá wọn dá sí wọn adẹ́yẹ sí wọ́n máa wò pé ru eléyìí ò sì bá rìn ẹni tí ò bá sì tí ò bá sì yẹ kó yàn ọ́ bá tò tí ò bá tó bá tò ó tó yẹra fún gbìyànjú kó yẹra fún àwọn ọ̀daràn àwọn ẹni tí ń múni fẹnu ṣèbàjẹ́ bíi ká pẹ́gàn bíi ká ṣòfófó bíi ká sọ̀sọ̀kúsọ bíi ká wéwèé kówèé òun ni tó máa ń ṣẹlẹ̀ ní ààyè ìjókòó tiwọn gbogbo tó lè mú kó rí ìbínú ọlọ́wọ́n bá wa tó lè mú kí ọlọ́wọ́n bá kó bínú sí ọ ọgbọ́dọ̀ jìnnà sí o jẹ́ kí ọ̀rọ̀ dáadáa máa jáde gbẹnu rẹ jẹ́ kí èrò rere kó wà nínú ọkàn rẹ jẹ́ kí jẹ́ ẹni tí ó máa fojú rẹ wo ń tó tí ó máa tó ṣàṣeyege irú àwọn onítọ̀hún ó yẹ kí ẹ̀kọ́ yẹn kó lè bá wọn kalẹ̀ títí di ọjọ́ kú wọn orí ara rẹ ni kò fi bẹ̀rẹ̀ níbi à ń pè ní lọsídìí dáadáa sọmọ pé àwọn wà burúkú ti ń bẹ lọ́dọ̀ rẹ téèyàn bá lóun ọkà kò lè ká tán sọmọ pé àwọn aráda-aráda eléyìí ti ń tọwọ́ rẹ wáyé túwú bá lo fẹ́ ṣe ìṣirò rẹ kò lè rọrùn alára gbọ́dọ̀ ṣe àtúnṣe ara rẹ̀ kẹ́nu rẹ̀ ó lè bá àrùn ọ̀rọ̀ láti ṣàtúnṣe ẹlòmíì ẹni tí kò dáa báwo ló ti ṣe fẹ́ tún ẹlòmíì ṣe tí ó dáa ẹni tí ò ní payọ̀ ọlọ́run bó lẹ́nu rẹ̀ ṣe fẹ́ gbà láti sọ fáwọn èèyàn pé kí wọ́n payọ̀ ọlọ́run tó ọmọ kójú tiẹ̀ lè ti fọ́ ṣùgbọ́n tí wọ́n ń ríran àwọn náà fura mọ̀ yìí pé ìwọ tó ní ká payọ̀ ọlọ́run ò ní payọ̀ ọlọ́run tó wá tọ́ sírù rẹ̀ láti sọ fún yàn pé payọ̀ ọlọ́run bákan náà ó di ọwọ́ rẹ̀ wípé kó ṣàkíyèsí wípé nínú páwọn èèyàn kan àwọn súnmọ́ gbọngbọngbọn àwọn kan kàn ju àwọn kan lọ àwọn tó kàn ju àwọn kan lọ yẹn àwọn náà làwọn ẹni tó dáhùn béèrè lórí wọn tó bá di lọ́la lùkìyàmù báwo ló ti ṣe tó ọ̀rọ̀ owó àtìyàwó rẹ̀ ǹjẹ́ òun fi mánà lọ sí di ńtọ́ dáa òun lè jìnnà sí ti ọ̀dà àbí tí ẹ̀ka ní kíkọ́ gbọ́ bùkátà kò sì pàtì bí aṣọ tó ti gbó tọ́ba alálejò náà kó tó bá ṣe báyẹn wàá rí i pé ó ti kọ́kọ́ kó bára rẹ̀ ná kí ìyàwó rẹ̀ tó rákò bá tiẹ̀ mójútó ìyàwó rẹ̀ mójútó lé rẹ̀ nítorí pé ọlọ́wọ́n bó bí ọ léèrè nípa lé rẹ̀ báwo làwọn ọmọ rẹ̀ báwo ló ṣe ń mójútó wọn báwo ló ṣe ń kọ́ wọn ní kásẹ̀sì tẹ̀bí ọ̀pọ̀lọpọ̀ nínú òsì ntọ́kàn pẹ̀lú pọ́mọ gbàwẹ̀ gbàwẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé kò sí ntọ́kàn pẹ̀lú ọmọ sí sọlẹ́ kò sí sọlẹ́ ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé rádaràda katakata lọ́mọ rẹ̀ ọmọ ẹ̀sìn káyé kò sí ntọ́kàn pẹ̀lú pé ká bá wí tí wọ́n á ní ká gbìyànjú láti bá wọn wí nígbà tí wọ́n bá ń ṣe ntí ọ̀dà nígbà tí wọ́n bá ń hùwà bàjẹ́ ṣùgbọ́n tá ti bá wọn wí tá gbìyànjú gbogbo ìyànjú tá a lè gbà tọ́mọṣẹ́ tí wọ́n lé tó ní ẹni àṣetọ́ni ló ń fẹ́ jẹ́ tọ́ àmọ́ pé náà ni torí pé òní ọ̀dà ti yà tiẹ̀ òní ọ̀dà sórí ibu tiẹ̀ ó ti tó pé wọ́n gbìyànjú ohun àtọ́lọ́run ìní ọ̀dọ̀ ọlọ́run ìní ó ti máa yanjú wàhálà ara rẹ̀ àwọn fámìlì rẹ̀ àwọn fámìlì rẹ̀ bí ẹ̀gbọ́n bí àbúrò etí rí tẹnu rẹ̀ wúwo láti pè wọ́n sí tọ́lọ́run bàbá àtìyá rẹ̀ kí ló ti jẹ́ tó fi jẹ́ pé kò sí nǹkan kan tó wà láàrin yín jù lọ kí wọ́n lọ kò sì jù káwọn náà béèrè owó lọ́wọ́ rẹ̀ lọ etí rí tí wò tí ẹ bá wọn sọ̀rọ̀ Ọlọ́run ọba rí ó ti jẹ́ tẹ ìpè bàbá rẹ lọ sí ìdí kásìn lọ́hùn àbọ̀wù ọ kí bàbá àtìyá rẹ ọwọ́ náà ni ó yẹ kó o gbìyànjú láti rí kó o pé wọn lọ sí ìdí kásìn tọ́lọ́hùn tá a bá jà lórí péńpé ní lọ sí ìdí kásìn tọ́lọ́hùn ó pè ní ọ̀dà púpọ̀ dùkájà lórí wípé ìbàjẹ́ tà tiẹ̀ ti fẹ́ pọ̀ ju tiwa lọ àní kò dínkù kájọ ṣe déédéé tí ẹ kéré sí tiwa àní kò náà fi kún tiẹ̀ kájọ dọ́gba a'udhu billahi minash shaitani rajim. oṣù Ramadan oṣù ńlá ni eléyìí tó ṣe kọjọ́ ọ̀ràn yẹn lórí gbogbo wa ká ronú pé wàá dalọ sọ́dọ̀ ká tọrọ àforíjì lórí àwọn ẹ̀ṣẹ̀ wa àwọn ẹ̀ṣẹ̀ wa pọ̀ púpọ̀ eléyìí tó ṣe kọjọ́ ní kálukú bá ní kí wọn ó ṣèṣirò fúnra òun ìwọ náà jáde pẹ̀lú èsì wípé àìdá rẹ ló pọ̀ ju dáadáa rẹ lọ àìdá rẹ pọ̀ ju dáadáa lọ torí ẹ kò sí ti ọmọ èèyàn tó lè fi fọ́ra rẹ̀ má àyàfi máa tọrọ àforíjì kó máa wá ìdáríjì lọ́dọ̀ ọlọ́wọ́n ọbẹ̀ ẹlẹ́dàá wa bọ́yọ̀ ọlọ́wọ́n nítorí pé ọlọ́wọ́n a máa tẹ́wọ́ lọ́sàn nítorí kó lè gba ìrònúpìwàdà àwọn ẹni tó fòrùsẹ́ a sì máa tẹ́wọ́ lálẹ́ nítorí kó lè gba ìrònúpìwàdà àwọn ẹni tó fọ̀sán sẹ́lọ̀ èèyàn ní tọrọ àforíjìn àyàfi kọ́lọ́wọ́n bó foríjìn èèyàn ò sì ní fẹ́ ṣe tọ́lọ́n kó sì dún ní máa ti fẹ́ ṣe tọ́lọ́n àfi kọ́lọ́wọ́n bẹ ẹlẹ́dàá wa ọ̀ràn lọ́wọ́ lórí àtúnṣe bẹ́ẹ̀ tuuba lónìí kó tó dọ̀la lẹ́ anababa tawbati maftuh torí ilẹ̀kùn tuuba ó wà ń sisi wala yughlaqu hatta tatlu'a ash-shamsu min maghribiha wọn ò ní tilẹ̀kùn tú báyìí ó di ọjọ́ tí òòrùn bá yọ láti ibi títí máa wọ̀ ó di ọwọ́ rẹ ó di ọwọ́ mi kóníkálukú wọn mójútó ra rẹ̀ sàárè ìbanilẹ́rù èèyàn lèèyàn máa dá wà ń bẹ̀ o sàárè ìdẹ́rù bá ní kò sẹ́ni tí bá ní gbé bẹ̀ àyàfi ń ta gbélé ayé ṣe ẹni tó bá ṣe dáadáa dáadáa tó gbélé ayé ṣe ní ọba gbé sàárè ẹni tó sì ṣàìdá àìdá tó gbélé ayé ṣe oní ọba gbèsàrè òsì tàbí ṣùgbọ́n pé siyamu ramadan ruknun min arkanil islam orígun kan ló jẹ́ o nínú àwọn orígun ẹ̀sìn islam márààrún eléyìí tó ṣe wípé a kì í fi ṣeré a kì í fi gbẹ́fẹ̀ rárá ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí tí wọ́n jẹ́ mùsùlùmí àwọn ni ọ̀ka ẹ̀sìn kún kankan wọ́n kàn sọ ẹ̀sìn dín kéré lásán ni ẹlòmíì gan-an sùyàmù rọmọdọ́nà yìí bí àwọn mùsùlùmí ti ṣe mójútó yìí ó ń bẹ nínú àwọn mùsùlùmí ẹni tó ṣe pé kò mójútó rárá ó ń wò wípé nọ́mbà fẹ́ni kì í ṣe nọ́mbà túláàsì yóò tún máa béèrè pé àwẹ̀ tẹ́ ń gbà ǹjẹ́ ó ti pé mélòó báyìí àwẹ̀ tẹ́ ń gbà mélòó ni ìgbà táwọn ọmọ ìyá rẹ mùsùlùmí ń gbààwẹ̀ tí ìwọ náà sì jọkan nínú àwọn mùsùlùmí èsì ọ tí ìwọ fi gbààwẹ̀ pẹ̀lú wọn. ọ̀dọ̀wọ́ rẹ ọ̀dọ̀wọ́ mi pé gbogbo nígbà pé ní Islam yẹn fi ṣeré wàláhì ara wọ ọ̀ràn náà tí ìyẹn bá sì ń sáwàdà fún àti máa sáwàdà ọgbọdọ sọra fún àti máa ṣeré torí wàláhì ọ̀nà àti yẹ̀gẹ̀rẹ̀ bọ́ sínú ná òun ló mú pa yẹn kò sì sí ntọ́kọ lọ́hùn bá ti lórí ibú fẹ́ yóò Islam ó bùkátà ká mójútó Islam kò bùkátà ká fi rárá ó ní Islam tiwọn wọn kọ̀ láti fi táyò wọn kọ̀ láti fi ta tẹ́tẹ́ wọn ká Islam kankan àfi bí nǹkan eré tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ìwọ tó ṣe pé ìsìn lọ́n kí ló dé tí wọn náà wá ń sin lọ́n ní oṣù Ramadan sọ̀rọ̀ yìí pé tó bá ti mójútó Ramadan ọlọ́wọ́n bò ní fi àjọ tó o bá kú sọ̀rọ̀ yìí pé Ramadan nìkan lọ́lọ́ni jẹ́ mùsùlùmí ni káwá fòsù mọ́kànlá yòókù káfi jẹ́ káfìrì òsibítọ́lọ́n ti ṣe léyìí fún wa o nínú hadith Abdullahi bin Umar. ابن الخطاب رضي الله عنهما النبي صلى الله عليه وآله وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان متفق عليه أوليكم النبي صلى الله عليه وآله وسلم أولي rẹ̀ إسلام ma àwọn òkú márààrún yìí àkọ́kọ́ ni ká gbàgbọ́ pé òdodo kò sí ọba míì tó tọ́ láti fi òdodo jọ́sìn fún àyàfi Allahu Rabbul Alamin ó lè jẹ́ mùsùlùmí tó bá máa ń sin lọ́n lónìí kan tó máa ń sin sin lọ́n tó ń sin nǹkan míì pẹ̀lú ẹ̀ ó lè jẹ́ mùsùlùmí ó sì gbọ́dọ̀ gbà pé anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìránṣẹ́ ọlọ́ọ̀ni yéé ṣèkejì ọlọ́ọ̀ torí pé ọlọ́wọ́n kọlá láfi wé bẹ́ẹ̀ ni kọlá láfi jọ ẹni tó ti pa gbọ́dọ̀ tẹ̀lé lánàá rẹ̀ táàfin màbá sì sin lọ́n olànàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kọ́ ọ máa gbé sọláàtì dúró sọláàtì rẹ̀ gbọ́dọ̀ tẹ̀tì rárá kó o sì jẹ́ ẹni tó ṣe é pé yọ́ọ́ máa yọ zakat zakat ti wà ní owó rẹ̀ eléyìí ò ní ìdí kí máa ṣe wàásù fún ọ wọ́n máa wá bí ọ pé kó o yọ zakat ṣebí tó o bá yọ ìwọ lọ́wọ́ náà jẹ́ẹ́jẹ́ bẹ́ẹ̀ náà ni kò sí hajj eléyìí orígun kan ní nínú orígun ẹ̀sìn Islam wọn kì í lọ sí hajj nítorí pé wọ́n fẹ́ gborúkọ orúkọ tuntun àbí wọ́n fẹ́ wá oríkì kún orúkọ a'udhu billah ìjọsìn lélẹ́yìí ké seré wọ́n lọ kàákùn nǹkan tí wọ́n fi ń gboríkì orúkọ tọ̀ntara rẹ jẹ ẹlẹ́karùn ọ̀nà ni siyam Ramadan eléyìí tá a wà nínú rẹ̀ báyìí orígun kan ní nínú orígun ẹ̀sìn Islam tí orígun yẹn bá ti yẹ gẹrẹ tọ́da wò ìsìláàmù rẹ bàjẹ́ nù ọlọ́wọ́n bá dákun má bà wá ní ìsìláàmù jẹ́ nínú oṣù Ramadan lọ́lọ́run rán anabi Muhammad sallallahu alayhi wa sallam ló ṣe ní ìránṣẹ́ rẹ̀ tí gbogbo àgbáńlá yìí èsì ọ tó fi wá jẹ́ pé wọ́n gba anabi yìí gbọ́ èsì ọ tó ń wò pé ẹnìkan lọ́lọ́run rán sí kọ́ńránṣẹ́ nìkan anabi sallallahu alayhi wa sallam innama bu'itha ila al-kaffa ńṣe lọ́lọ́run sí gbogbo àgbáńlá yìí èèyàn nu wọn àti àlùjánu nù wa inú oṣù rọmọdán yìí oní ọlọ́lọ́ sọ alukur'ani yìí kalẹ̀ inú oṣù rọmọdán gbogbo dáadáa téèyàn bá ṣe àdìpẹ́lẹ́ rẹ̀ lọ́lọ́wọ́ bá máa ń san fún yàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣáájú kí rọmọdán tó dé gbogbo dáadáa tó bá ṣe tẹ́lẹ̀ náà ládàá mẹ́wàá àdìpẹ́lẹ́ mẹ́wàá lọ́lọ́wọ́ bó fi san lẹ́sàn ṣùgbọ́n nínú oṣù rọmọdán wọ́n á tún máa san àdìpẹ́lẹ́ yìí ju mẹ́wàá lọ ẹnikẹ́ni tó bá ń mójútó oṣù rọmọdán ọlọ́run ọba ó máa ń tìtorí oṣù Ramadan ó máa ń ṣe ìpẹ̀sẹ̀ rẹ fún yàn ó máa ń ṣe ìpẹ̀sẹ̀ rẹ fún yàn ẹ̀ṣẹ̀ tá a dá ní Ramadan tó kọjá lẹ́yìn Ramadan tó kọjá sí Ramadan yìí téèyàn bá fi lè gba Ramadan yìí dáadáa ọlọ́run ọba ó tìtorí Ramadan yóò pa ẹ̀ṣẹ̀ tí ń bẹ láàrin Ramadan eléyìí tó ti síwájú sí èyí tá a wà nínú rẹ̀ yìí yóò parẹ́ fún yàn àti pé bẹ́ẹ̀ náà ni as-salawatul khams téèyàn bá mójútó àwọn salawati wákàtí márùn-ún ọlọ́wọ́n ọba ọmọ ti torí sọ̀láwátì tó mójútó yìí àwọn ẹ̀ṣẹ̀ tí ń bẹ láàrin sọ̀láàtì kan sí sọ̀láàtì kan ọlọ́wọ́n máa parẹ́ fún ọ yàtọ̀ sẹ́ni tí èsì lọ ẹ̀ rí bó ṣe pàdánù gbogbo nǹkan ó tún wá ya kèfèrí. bẹ́ẹ̀ náà ni jùmùà ilal jùmùà òòrì jùmùà tó kọjá nígbà tó mójútó sọ̀láwátì hams ọ̀n tó mójútó jùmùà ọlọ́wọ́n bó ti torí mímójútó àwọn ìjọsìn yìí yóò eléyìí tí imam muslim gbọ́ àwọn àtúnṣe tọ́ka sí ẹnikẹ́ni tí máa ń mójútó ọ̀sìyàm ọ̀sìyàm yóò jẹ́ ààbò fún wa níbi àti wọn náà iná tí wọ́n ń sọ yẹn ẹlòmíì tó bá ti gbọ́ ayé mú àpè nàbàwò ìnàbàwò ẹ dàpọ̀ ẹ má sọ lọ́dọ̀ kúròrò ìnàbàwò iná yìí máa sọ ọmọ ya ara iná wa lẹ lọ́lọ́wọ́ fi jó yẹn lọ́lọ́wọ́ fi jó ọtọ́ bá kú lórí kẹfẹ́ rí kó jó yẹ ọ wọn náà bọ́nu ẹni tí náà jó tó bá kún kèfèrí torí ẹ ẹni tí bá ń gba àwẹ̀ Ramadan tó sì gbọ́ lọ́wọ́ bá wa gbọ́ tí ó jẹ́ mùnáfíkì àdínì ọlọ́wọ́ bó ti torí síyàmù Ramadan yọ là kúrò níbi ìyáná gẹ́gẹ́ bó ti ṣe wá nínú hadith ilé ìjọba sẹ̀rìnlẹ̀ ilé tí imaamu Ahmed tó gbé jáde pànàbí Muhammad sallallahu alayhi wa alihi wa sallam oní as-sawmu jannatun yastajannu biha al-abdu min ẹ̀rí asiyam aboni, ni o àwọn ìdáàbòbò rẹ ni ilé tẹrù ọmọ fi dáàbòbò ra rẹ níbi àti wọná torí ẹ ọdọwọ rẹ àti èmi náà kọ́nìkálukú wa ká mójútó àwẹ̀ wa o àwẹ̀ ẹsẹ̀ tí yọ̀ọ́ ma gbà tí yọ̀ọ́ ma kanra àwẹ̀ ẹsẹ̀ tí yọ̀ọ́ ma gbà tí yọ̀ọ́ ma wá kọ́tíkọ́tí tí yọ̀ọ́ ma tíkọ́tíkọ́ bí ìgbà tó ṣe pé nǹkan ṣe àbí nǹkan fọ́ ma ń fún